one grows ẹ̀ṣùn ẹ̀ṣùn لله رب العالمين الرحمن الرحيم والصلاة والسلام على النبي الكريم وعلى الرسول العظيم وآله وصحبه أجمعين أما بعد أوصيكم ونفسي بتقوى الله العظيم فإنه هو الحبل المتين قال تعالى ولقد وصينا الذين أوتوا الكتاب من قبلكم وإياكم أن اتقوا الله وإن تكفروا فإن لله ما في السماوات وما في الأرض وكان الله غنيا حميدا أيها المسلمون اعلموا أن الله تبارك وتعالى قد أودع في هذا الدين الحنيف قد أودع فيه تدابير منيفة وسبل النجاة من أدران الأمراض وسمومها ونبه عليها رسول الرحمة صلى الله عليه وسلم فقال بعضها قولا وعمل بعضها عملا وأشار إلى أصول بعضها إشارة أيها المسلم احمد الله كثيرا أن جعلك من أتباع هذا النبي العظيم صلى الله عليه وسلم إذ ما من خير إلا دل أمته إليه وما من شر إلا وحذر منه أمته صلوات ربي وسلامه وبركاته عليه أيها المؤمنون دعونا دعونا ننظر إلى واحد من هديه الشريف وسبيله المنيف صلى الله عليه وسلم ففي الصحيحين أن أم شريك أخبرت أن النبي صلى الله عليه وسلم أمرها أمرها بقتل الأوزاق وفي رواية قال كان ينفخ على إبراهيم الخليل عليه السلام وفي صحيح مسلم أن النبي صلى الله عليه وسلم أمر بقتل الوزغ وسماه الوثقا وقتل الوثق يا عباد الله في أول ضربة أكثر أجرا وثوابا أكثر أجرا وثوابا وقتل الوثق في أول ضربة أكثر أجرا وثوابا من قتله في المرة الثانية فعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قتل وزغا من قتل وزغا في أول ضربة كسبت له مئة حسنة وفي الثانية دون ذلك وفي الثالثة دون ذلك رواه مسلم ويا أيها المسلمون هذا هذا إسلامكم دين السلام الحقيقي فلا سلامة في الدنيا والآخرة إلا بالإسلام والحمد لله رب العالمين الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين وبعد أن يرسل الله àtún dúpẹ́ fọ́lọ́wọ́n ọba tó tún sàwálẹ́ta pàátùn jẹ́ kan nínú àwọn tí ojú wọn tún gán ní ọjọ́ ojúmọ́ àtèmí àwá gán ní ọjọ́ ojúmọ́ káwàfẹ́ráre ó sì wá nìkan nínú àwọn tí wọ́n sì kò ń gbé àánú ọlọ́wọ́n ọba wa kí wọ́n lè wá wà láàyè tó yẹ kí ènìyàn wà nírú àkókò dáwà yìí àwọn kan jágboro kiri báyìí wọ́n sì ń jáyé káàkiri wọ́n fi tọ́lọ́wọ́n ọba sílẹ̀ wọn ò tọ́lọ́wọ́n ọba ṣùgbọ́n àánú ọlọ́wọ́ bá lókó lórí èmì àti ẹ̀yìn tàbí jẹ́ ìkan nínú àwọn tí ó wà láàyè tó yẹ gáwà ọ̀pẹ̀lẹ̀ fún ọlọ́wọ́ bá lórí eléyìí àti àsọ́lá àti àsẹ́lám fún ànábì aláàánú ànábì ẹni àpọ́lé ànábì tọ́lọ́wọ́ bá gbé títóbi fún sallallahu alayhi wa sallam lẹ́yìn eléyìí àtúnsàsọ́lẹ̀ fún wáyé pé ẹjẹ́ ká tún lékún níbẹ̀rù ọlọ́run torí pé tí wọ́n bá ní ìpìlẹ̀ oríire ènìyàn láyé àti ìpìlẹ̀ oríire ènìyàn lọ́run tí wọ́n bá bí wá léèrè kò sí ánsà kankan fún ìdúkà bẹ̀rù ọlọ́run ọba bọ́ bá fẹ́ rí ojútùú ọ̀ràn rẹ láyé sálọ bẹ̀rù ọlọ́run tó bá sì fẹ́ rí ojútùú ọ̀ràn rẹ lálùkì yá ma bá kan náà sálọ bẹ̀rù ọlọ́run ọba wọn àyà tó pọ̀ náà gẹ́gẹ́ bí ìlànà ànábì wa sallallahu alaihi wa sallam wọ́n sáàmà tẹnu ẹbẹ̀rù ọlọ́run ọlọ́run ni wa laqad waṣṣayna alladhina utul kitaba min qablikum wa iyyakum àwọn ọlọ́run ọba ti tẹnu wọn fáwọn tó síwájú yín tó síwájú ìjọ ọ̀tà nábì yín yìí wípé ẹ máa bẹ̀rù ọlọ́run ẹ máa bẹ̀rù ọlọ́run ẹ máa bẹ́ẹ̀ náà sì ní bá sí fáwọn tó síwájú yín àtúnwò ìfẹ́yìn náà ẹ̀yin náà ẹ ọlọ́run tẹ̀bá wá yarí pé ẹ bẹ̀rù ọlọ́run ẹlọ ma pé àtẹ̀yìn àti bẹ̀rù dáníkẹ́ bẹ̀rù yìí èmi ọlọ́run ọba ní kápá yín ń bẹ ilẹ̀ òwò yìí ni màá fi yín dá ẹ̀yin mùsùlùmí ẹlọ ma wípé ọlọ́run ọba fi àwọn oríṣiríṣi àwọn ọ̀ṣọ́ àwọn ẹ̀wà àwọn ẹ̀wà àwọn oríṣiríṣi àwọn nǹkan dáadáa tí mú ní gbádùn ojú ènìyàn tí àbáwọn òun títì rí ó sì fi lálàáfíà tó fi kó láyé kódà ọba ara tá a mọ̀ sọ́kàn tọ́kàn rẹ̀ òfin ní sàárẹ̀ ọlọ́run bá ti gbé gbogbo dáadáa yìí sínú ẹ̀sìn islam bọ́kàn rẹ̀ bá ń gbọ́ dáadáa nínú ẹ̀sìn islam tó bá ń fi gbọ́ ní tíṣẹ̀rí àníkágbọ́ tọ́kàn rẹ̀ bá ń gbọ́ ọkàn rẹ̀ ọ̀dà láàáfíà tó fi kò láyé bẹ́ẹ̀ náà ní tójú rẹ̀ bá ń rí islam tó jẹ́ pé islam ní àwò ní òun wò bẹ́ẹ̀ náà létí rẹ̀ gbogbo oríkì islam tó islam mú wáyé ó sórí rẹ̀ púpọ̀

tọ́jọ́ sí wípé bá a bá tẹ̀lé a máa mórí bọ́kù níbi ewu ayé tá a bá tẹ̀lé ọ̀nà àbújá ní ọmọ jẹ́ fún wa láti fi máa rí dáadáa yígbà nínú àwọn orí tí Ọlọ́run bá ṣe fún wa nínú ẹ̀sìn Islam òun náà ni pé Ọlọ́run bá gbé àwọn nǹkan ńláńlá kalẹ̀ fún nínú ẹ̀sìn tí ó máa gbà wálà tí ó sì máa gbà wálẹ̀ tí ó sì ní ìnáwó kankan tí ó sì sí wàhálà kankan níbẹ̀ Ọlọ́run bá fún wa ní àwọn nǹkan ńláńlá nínú ẹ̀sìn tí ó jẹ́ bíi fẹ́ǹsì àbí ààbò fún wa kúrò níbi ọ̀pọ̀lọpọ̀ ewu ayé tàbá wa fẹ́ máa wá àwọn nǹkan yìí káàkiri afẹ́ máa tú wò nínú sẹ̀ríà afẹ́ alukur'an afẹ́ tú súnà nábì wò sallallahu alaihi wasallam a máa bá àwọn nǹkan wọn yìí níbẹ̀ a máa rí ìtànàbí sọlọ́rọ̀ jáde níbẹ̀ sallallahu alaihi wasallam a sì máa rí ìtọ́jẹ́ sí pé ànábì ọ̀sọ́lọ́rọ̀ ṣùgbọ́n kà sí ni yọ́wà máa jórí rí fáwà tàbá ti ṣe ń tànàbí sí ni

torí pínú òròyìn ya sallallahu alaihi wasallam tó fi yẹ ká máa dúpẹ́ púpọ̀ ní ẹ tí wọ́n jẹ́ kan nínú ọmọlẹ́yìn Muhammad sallallahu alaihi wasallam ó yẹ ká máa dúpẹ́ púpọ̀ lórí eléyìí kí ló torí wípé kò sí nǹkan tí ń jẹ́ oore táà lè lórí ayé àborí ọ̀run fi yi kásì máa dúpẹ́ fún ní gbogbo àyè tàbá wà ó kí tí ẹ̀là ń dúpẹ́ fún sẹ́wọ́n ní kí ló ń dúpẹ́ fún láti ẹjọ́ ìwọ́kùn hamsansa alhamdulillah ah, alhamdulillah ah, alhamdulillah ah, kí a ní kí lọ́lọ́n fi fún ẹ̀ ní ma bí ọ lè rí pé mo dúpẹ́ pé mo jẹ́ ọmọlẹ́yìn Muhammad sallallahu alaihi wa

a ò lè mọye nọ́mbà rẹ̀ bó sì fẹ́ kàgbọn wọ̀lé ríkà mí tó ń bẹ tí ò tí gbọ́ tó tó máa gbọ́ padà orí bá jẹ fún wa kò sáti rí kankan nínú bá ṣe sórí rẹ̀ nínú ẹ̀sìn Islam ọ̀dẹ̀ tí a sì rí kankan nínú bá mórí bọ́kù níbi aburú Islam ìkan náà àwọn pásítọ̀ ọgbà Islam ọwá wá sáàyè kan níjọ náà tẹ́lẹ̀bà mórí tọ́lọ̀ ṣe fún àwọn àṣíwọ̀tí ní báyìí bá ti kí wọn tán oníkàlùkún yà náà fílà wọ́n jáde kàlùkún lọ kàlùkún lọ kàlùkún lọ ẹni kápírí lọ́wọ́ bá mi bí mo jókòó sí mọ́ wá bá mi ó náà ní sọ fún mi ọ̀nà tí ó ó sì ní òun fẹ́ kí n bóun wo kí n júwe àṣúrà sí nǹkan báyìí wá sí nǹkan báyìí mọ́ wá sí kòrán mọ́ wá nígbà táwà sí ẹni ìta pàdé padà lẹ́yìn bàtà lẹ́yìn bí wákàtí kan ọwà yìí ha ó ní ìsìláàmù mọ́ dà púpọ̀ nígbà wọ́n yẹn ti pọ̀ tó máa sára sí ní kálukú kan lọ náà ní àti kí òǹta àwọn lọ́dọ̀ àwọn àtọwọ́ bá lọ láì gbà yọ̀ǹda mọ́tò yọkọ̀lù nǹkan mi wọ́n gan òní délé gan oní ọmọdé rúbà wà ní ó lẹ́ ti wá fírí inú ìsìláàmù báyìí mọ́ ní kú wọn náà lè bá fírí náà lọ́wọ́ ìsànú ẹ̀ báyìí ìtàfẹ́ sọ fáńbẹ̀ yẹn ni pé ẹ̀sìn ìsìláàmù kò sáàsì rí mbẹ̀ bó sì sórí rí ọwà ní oṣù náà nàbí oníkọ̀ kàkà tàbí kọ́ lọ bá wọn dọ́mà bó ọ tọ́lọ wọn bá fi là ọ kúrò níbi aburú ayé súnmá súnà nàbí wa Muhammad sallallahu alaihi wa láti ń kí wa pé wọ́n jẹ́ súnà tí ẹ ti dá ọ mọ̀mí ní kan nínú dáadáa kan nínú àwọn dáadáa tí ọjọ́ dáa mọ́nà tọ́lọ́run kan náà nẹ́bí sí wa sallallahu alaihi kódà nǹkan yìí ọjọ́ kan nínú àwọn nǹkan tí wọ́n máa jẹ́ ààbò fún wa kò níbi àwọn àbúrò ayé yóò sì máa jẹ́ pé a máa gba reward níwájú ọlọ́run ọba subhanahu wa oní ànábì sọ fún mi wípé ọ̀gbọ́dọ̀ má ṣe nǹkan yìí ọpa láti pé ṣe nǹkan báyìí kí ni nǹkan náà oní ànábì ni mo gbọ́dọ̀ máa pa nǹkan yìí kí ni nǹkan náà oní ànábì ọmọ onílé tá a pè lọ́mọ lẹ́kṣọ̀ tó lọ

gbogbo obi kíbi tó bá wà tó bá màpọ̀ ọmọ lẹ́yìn ànábì tó tọ́ ní ẹ́ ọmọ àpá ní ànábì ní ẹ̀pá lómi ọmọ òfin kí ló wá dé tàbí sọ̀rọ̀ ọmọ pé bí dáwọn oró ayé àdánwò ayé pọ̀ sí bí tó expect lọ́pọ̀lọpọ̀ rẹ̀ máa wà àdánwò ti máa bá ẹ̀dẹ́ ènìyàn bí tó ti expect ní ó ti wájú tọ́lẹ́ tí bọ́mọ èèyàn bá rí ìrìn rí sábà bí àdánwò ti bẹ̀rẹ̀ rẹ̀ ní yọ́ kàwó lé ní pé ah ṣé nǹkan iná lọ́wọ́ kọ̀ sí àdánwò yìí bọ́lọ̀ ti ṣàyé ni àrẹ́bì ni a sọ àdánwò lọ́ọ̀kà tí a ti pa nínú àwọn orí burúkú tó ṣe òní nínú àdífì nípa àwọn Sahih Muslim àrẹ́bì sọ sallallahu alayhi wa sallam pé Ibrahim jọ tí ẹjọ́ àlẹ́gbà Ibrahim sínú iná sallallahu alaihi wọ́n ni gbogbo ẹranko tó wà nílẹ̀ gbogbo wọn ní ń paná wa ní gbogbo ẹranko tó wà nílẹ̀ ń paná níjọ́ náà iná Ibrahim pápá àwọn ìyẹn fi ń náà yẹ kọjá iná tó yẹ pé ti jẹun síbẹ̀ báyìí kò ní gbogbo ẹranko lẹ̀ gbogbo ẹranko ayé nípa náà wọ́n láti àwọn oníta yìí nìkan o nìkan ní fẹ́ náà o ní fẹ́ náà pé jù dáadáa jù dáadáa òfìyà yìí pé ẹ̀dá kan kí ni àǹfààní tí ó benefit lára kí ní ojú ànábì Ibrahim ó ń kèéta nìyẹn oníkèéta kìí ṣe ẹnẹ́kó sórí rẹ̀ o ṣùgbọ́n kọ́ bàjẹ́ fọ́mọ ní kejì ẹ̀ nítọ́ bá ń tẹ̀ ní ẹlẹ́mi dúdú kìí tẹ́ na kẹ́jẹ́ sí pé tí ẹ̀ ọ́ dá o kí tẹ́ tọ́ dá sákìnù kọ́ sábà jẹ́ nítọ́ bá yìí arábìnrin àrí sọ́láàtù wọ́sálàm wọ́n ní ìpìlẹ̀ orí burúkú ọmọ oníta Ibrahim àrí sọ́láàtù wọ́sálàm tí ọ̀wáyẹ kó kórìíra ọ̀tá ànẹ́bì Ibrahim ah. tó fi mú tó fi bá ànẹ́bì ọlọ́run sọ̀tá ìwọ́n kọ́ tí iná bá jó ilé kan bìkan àbọ́jà kan bìkan afẹ́ ilé sọ yí pé olórí burúkú rẹ̀ ti bá ń bẹ̀ ń bẹ̀ kí ni ọ máa ṣe sí náà nì fú máa jù dáadáa máa jù dáadáa ní ọmọ àti sí ni wọ́n wá fi sílẹ̀ ànábì kòwé fún à sallallahu alaihi ànábì yà láàánú ni lọ máa sọ pé apá nǹkan tí kì bá ṣe pé ó dangerous tí ì bá ṣe pé danger ní nǹkan náà alayhi salatu wassalam ó jẹ́ kí ń bẹ̀rẹ̀ pé ọ mọ iyì pọ́ ọjọ́ ọmọ jó jó dáadáa jó dáadáa ṣùgbọ́n kí lọ́rọ̀ ẹ parí sí ojú ti padà ní kó ní ara náàrù kó ní bàtà wọ́sàlámà náà Ibrahim nípa báyìí ilé wa alaihi wasallam nító ní a máa pa yìí lẹ́yìn bàtà bá pátá lálàáfíà tán àpagbáládá tó ókọ rẹ̀ ní la ilaha illallah ẹ̀sìn ìmọ̀dá ọ̀ tí ó sì wá ń sùlọ̀ bá pa àwọn ní ẹ̀ tó ń ti bí ànábì sọ fún agbé ládá kan wà náà yíwá ní ládá yọkà máa gbọ́ Abu Hurairah radiyallahu ta'ala anhu wọ́n gba hadith wa wọ́n ní ànábì wa ó ti wà nù Sahih Muslim wọ́n ní ànábì wa sallallahu alayhi wa sallam wọ́n sọ wípé man qatala fi ẹni tí ó máa pọ̀ mú níta oríṣiríṣi ni wá ẹni tó fẹ́ pa nípa pé yes ọwọ́bà ẹni tí ó múra láti padà rẹ̀ ẹ̀tọ́wọ́ mi bábà náà tí ó serious pa ànábì tó bá fẹ́ pa serious kó o sì múra tẹ́mà pé ọlọ́run ò fún lágbára lẹ́kẹ́ni òní ṣùgbọ́n ìdánwò pọ̀ lára rẹ̀ tọ́ọ̀bá ti rí ó ti máa mọ̀ pé ẹranko tí ó tọ́jú èsù ni kọjọ́ nǹkan rírí ọba rí ìyàn kan sí ń lọ lórí ayé tọba ní ọmọ alé ní ẹ̀rùn tọba pìyàn lọ máa sọ́mù yọ́mọ̀ ìjà ní pé èmi ọgbọ̀lọ́ máa lé ẹmọ́ lè ṣẹranko rírì ṣùgbọ́n mọ̀ pé àwọn kan jẹ́ ogun tó wọn àwọn àfá ilésù àwọn bàbá aláwo tó bá fẹ́ bẹ́sù jẹ wọn ní kọ́lọ gbogbo nǹkan tánà bí wá ní àwọn apá nípa púpà yìnyín tó bá ti rẹ́ntí rẹkọmẹ́ndì ẹ̀fọn kí ọlọ jẹ́ èlè sùnú ni ọbẹ̀ bá tàrí kí ọmọ rẹ̀ jẹ́ yẹn Ànábì sallallahu alaihi wa sallam wọ́lẹ̀ nìkẹ́ni tó bá pa ọmọ oníta yìí lẹ́ẹ̀kan ṣoṣo ẹgbẹ̀ kẹrẹ́bó sí pánà lórí pa lẹ́ẹ̀kan náà Ànábì ni wọ́n kọ dáadáa ọgọ́rùn-ún sílẹ̀ fún wọ́n kọ gọ́rùn sílẹ̀ fún ní ọ̀sẹ̀ àjẹ́lẹ̀ tí orí palẹ̀ kan náà wọ́n a máa wo ẹranko yẹn òsè tán kí o tó rí palẹ̀ kan náà ojú rẹ̀ orí àbí kó tán lámú kọ́ sọ dáadáa ẹ̀kan náà pé lílù tó lulẹ̀ kan báyìí kò lè rìn mọ́ ọparí rẹ̀ tó bó láti wá sí ẹni tí ó gbà ládàá náà ó ṣiṣẹ́ ọ̀tọ̀ ní àpá lásán àpagbàládá tó pé pérépéré lé tọ́ ọba pálẹ̀ kan náà ọgbà ọgọ́rùn kan aládá ọwà náà fáìlì ìṣẹ́lẹ̀ rẹ̀ àdíjì wà náà sàfẹ́ mọ́sí Abu Hurairah lọ́gbàwà bọ́bí ọba ọkùnrin àdára rẹ̀ ìyẹn fi yíwa yí pé àtọkùnrin àtóbìnrin akọ̀bọ̀dọ̀ fi ṣeré orí àkátí ní àwọn ọmọ wa tí wọlé má sì ní kọ́ ẹ̀pọ̀ àwọn kódà táwọn ọmọ bá dé tọba dé tí bàbá yín bá dé lẹ́yìn ọmọ ẹ̀tọ́ fún dáàdì pé a ti gbaláadà ọgọ́rùn àti gbaláadà ọgọ́rùn mọ́ṣára wà ń bẹ́ díẹ̀ àwọn ìwádìí mímọ̀ tí èèyàn mẹ́ta bá wá pa ń kọ́ ẹnìkan béèrè báyìí èèyàn mẹ́ta pa papọ̀ mi èèyàn mẹ́ta ó sì wá pa papọ̀ mélòó kìíní ọ̀nà náà téèyàn mẹ́ta ọmọ pa ètò tóbi jù ń bẹ́ẹ̀ lọ tóbi ẹ̀ka àtàǹpàpọ̀ ètò tóbi jù lọ tó àtàǹpàpọ̀ lọ́sàn-án kò sì léegun kankan tí ó gọ láti jẹ láàrin rẹ̀ ó ti parẹ́ nù ṣùgbọ́n kókó orí jẹ kókó orí pa àrẹ́lẹ̀ wá tẹ̀ síwájú nù hadith Abu Hurairah radiyallahu anhu ṣùgbọ́n a máa rí nínú àwọn ènìyàn tó jẹ́ sí pé kò rí palẹ́ kan náà ó ní wàfi sáníyá dúnà dàní ẹni tó bá jẹ́ sí pé kò rí palẹ́ alákọ̀ọ́kọ́ kọ́ máa fi ilẹ̀ ah, ẹranko ń burú púpọ̀ nù níta bá lélẹ̀ kan tá àbá rí mú tó bá jẹ́ sí pé kìí bá ṣe pé wú ń bẹ lára rẹ̀ wọ́n gbé afílẹ̀ àrẹ́bì ni ẹlẹ́ lálẹ́ tó mú tọ́ bá jù lọ́lá kọ̀kọ́ tó tà sí ẹ̀ tí ọba àlàbọ́ bá níbi kan báyà rú ẹ̀ lókè tó ń òkú tó mú ẹ̀kejì wọ́n náà gba

anábì òsọ̀dá kẹ́mẹ̀ sallallahu alaihi wasallam ní wà fi thalisa duna zalik bọ́ bá tún gbalẹ́lẹ̀ kìí tí ó tún bá dáadáa anábì ní tún mú mọ́jọ lọ tún palẹ́lẹ̀ kẹta tàbá sì wọ ẹranko áwùdígbé kò ní láárí tó bá ní ọ̀rọ̀ tánà bí sọfán ayé ó fi ya ike kí níyẹn kìí tètè kú kìí tètè kú ibi táàdẹ̀ tí wọ́n rí ààlè lọ́pọ̀lọpọ̀ bí bàtà bí nǹkan bí ìgbálẹ̀ ìgbálẹ̀ kan ò sì rán ọba mú gbálẹ̀ kan tó bá ti gba kò ní kúlẹ̀ kan náà tó bá ti fi jàndé ẹ̀mẹ́ta kò lè tí lọ ẹ̀nẹ́bí tó bá pálẹ̀ kẹta owó náà gba láàdá ṣùgbọ́n kò tó láàdá tẹ́ ń tọ́ pálẹ̀ méjì tí ó gbà ìwọ́ lọlẹ̀ ẹ̀sán tí wọ́n gbà ń bẹ̀ ó kéré ọwálẹ̀ ju ẹ̀ntọ́pálẹ̀ méjì lọ nípa báyìí eléyìí ni orí ńlá tọ́lọ́wọ́ bá fi rán ànábì sí wa sallallahu alaihi wasallam tí wọ́n náà bá wọnú social media ó ti pẹ́ ti pẹ́ táwọn èèyàn ti máa gbé káàkiri pé ẹ̀yà ìyẹ́wò eh, ọmọ ilé ọbọ̀ sínú pọ́ọ̀tì ọbẹ̀ wọn nígbà tí wọ́n jẹ́ ní gbogbo wọn ti bẹ̀wò ẹ̀wò àwọn ẹni yìí wọ́n sùn lé wọn wá sí ọbẹ̀ wọn sílẹ̀ ọmọ nílé kó síbẹ̀ àbọ̀ ọmọ níta kó síbẹ̀ wọ́n sì jẹ́ nígbà tí wọ́n jẹ́ báyìí gbogbo fámìlì yẹn kú lẹ́ẹ̀kan náà àyèmáyé mẹ́sìlì láti bá ń fa ẹni tó ní apá nǹkan yìí àkíyèsùn lọ sọ ẹni tó dá nǹkan yìí lọ sọ fún pé máa pa ọlọ́run ló dá ọmọ níta yìí ọlọ́run ló sì rán kó tó fi a máa pa nípa báyìí ilé ìwọlé ni o káàkiri máa dunú ká máa dunú gbogbo ìgbà kódà kọ́ máa ti rà ayé ayé ayé tí gbogbo ayé máa pèlè ayé tó tí ì rí ṣe síkà ńlẹ́nu ẹyọ ọmọlẹ́yìn ànábì lọ bá jẹ́ sallallahu alaihi wa sallam ó ti forí kórí rẹ̀ ní ẹ̀ àdúgbà fọ́lọ́wọ̀n bá lórí tó ṣe fún wa ẹ̀yin mùsùlùmí lọ́kùnrin ẹ̀yin mùsùlùmí lọ́kùnrin eléyìí ni ìsìláàmù wáyìí ẹ̀sìn àlàáfíà ojúlówó àlàáfíà onáàlẹ̀sìn ojúlówó àlàáfíà onáàlẹ̀sìn ààrẹ́sìn kankan tó sọ̀rọ̀ ẹranko tá ń sọ̀rọ̀ rẹ̀ kò sí àṣà Yorùbá náà sì sọ̀rọ̀ rẹ̀ tí wọ́n bá tẹ́ sọ̀rọ̀ rẹ̀ dáadáa làwọn sọ ẹwúkọ tí wọ́n fún wọ́n pè lọ́mọ ọmọ onílé orúkọ tí wọ́n ẹjọ́ ṣe tiẹ̀ ni wọ́n rẹ̀ ọmọ onílé ní ẹtúlẹ̀ ẹjọ́ ó ilé náà ní má gbé ànágbé ní ọmọ oníta lórúkọ rẹ̀ ń jẹ́ ọ̀rọ̀ gbélé o صلى الله عليه وسلم والحمد لله رب العالمين